أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار أبار السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ولهم الله tọrọ ìkójọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba tí ó tún kádàrá tí ká tún máa kójọ ní àyè tí ọlọ́run ọba àlékọ́lá tó nífẹ̀ẹ́ sí jù lórílẹ̀ náà ni alimọ́sáàjì láti máa gbéyẹ̀wò nípa àlàyé àgbọ́yé ẹ̀sìn subhanahu wa ta'ala láti inú tíra al-Umdatu fil Ahkam àfààní báàbù dùkúlì Makkah báàbù dùkúlì Makkah wa ghayrihi ẹgbàrọ̀ tó ń sọ̀rọ̀ nípa wíwọ Makkah àti àwọn nǹkan tí wọ́n fẹ́ ká mọ̀ nínú àwọn ìdájọ́ ilé tí ó rọ̀ mọ́ wíwọ Makkah àdìsí àfáàwà anas ó ní àfáàfi ní àfáàfi wọlé an anas bin malik radiyallahu anhu anna rasulallahi sallallahu alayhi wa sallama dakhala makkata aamal fath وعلى رأسه المغفر فلما نزعه جاءه رجل فقال ابن خطل متعلق بأسفار الكعبة faqal uqtuluhu wọn látọ̀dọ̀ àfọwà náà ọlọ́run bá àlejò láti ọba ẹni sí òun wọn ní ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn wọ ìlú Mẹ́kà ní amul fati tí í ṣe ọdún kẹjọ ìjìra tí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam. tí ọlọ́run ọba àlékọ́lá kó kọ́kọ́rọ́ Mọ́kà àti Kaaba ọlọ́run ọba àlékọ́lá kó kọ́kọ́rọ́ ìwé Muhammad sọlọsọla lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìfòòró àti àti wàhálà àti mọ̀bó tí àwọn kèfèrí ìlú Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n fi ojú rẹ̀ rí tí anabi sallallahu alayhi wa sallam tó sì tán wọn ní sùúrù ká ló bá wọn anabi tán wọn ní sùúrù débi wípé àwọn náà rí pé àwọn náà ti họ́bó torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala wá fún anabi níyọ̀ǹda pé kó máa lọ mọ́ka bó jẹ́ pé kò sógun kankan tó wáyé ní fásitì mọ́ka ogun ọ̀wáyé ṣùgbọ́n ànábì lọ ó dira lọ ni ànábì sọ́lásọ́lá ànábì dira lọ ó sì lọ nílọ wípé ẹni tó bá sọ pé bóun ni tàwọn mùsùlùmí ṣe jẹ́ pẹ̀lú ògo ọlọ́run á fi mú rẹ̀ á fi dánrin ìyẹn ló fà á ṣe pé nínú hadisi látìtà tó wà ń bẹ̀ pé anabi sọlọ́sọ́lá wọ́n ní dakhala Makka wa ala ra'sihi al-mighfar ìgbà tánàbí wọ Makka wọ́n ní mighfar wà lórí anabi sallallahu alaihi kí ni mighfar mighfar náà ni akoto onírin fún ẹgbẹ́ tí wọ́n bá tàyàn lọ́fà fún ẹgbẹ́ dèédé orí yẹn ni ọfà yẹn lọ tó bá ti ba akoto yẹn sẹ́mu akoto ẹ́ ilẹ̀ mọ́ ń pè element àbí emlet àbí element wọn element ni táwọn ọlọ́kadà máa dín yẹn tó máa bo ojú tó tó máa ní ó tó máa ní gíláàsì ní lójú ó ti yé so òun náà ń pè ní irú rẹ̀ tí wọ́n á ṣe látara irin ó ti yé sẹ́mọ̀ pé dírìwù wà dírìwù dírìwù ni aṣọ ogun bíi jákẹ́ẹ̀tì báyìí ni ṣe pé tí ìbọn bá ń bọ̀ tó bá ti lè ba dírìwù yẹn yóò ta padà tí ọ̀fà bá ń bọ̀ yóò ta padà so irú ẹ̀ náà ni alimigfaru migfaru ní tẹ̀ òun ó jẹ́ akoto ó ti yé ìgbà náà bẹ pé gbogbo òkè rẹ̀ báyìí àfihàn sómú òun ló mọ wọn bẹ nígbà míì ìgbà míì wà tí ó sì dán ní ọlọ́bọ̀ọ̀rọ̀ tí ó dán tán yányán ṣùgbọ́n tó bá kàn ní kò báyìí ọwọ́ rẹ̀ gan wọ̀nyí pé ó ṣàgbákò so eléyìí òun ni ànábì sálá sálá òun ló dé falamma naza'ahu nígbà táwọn ẹbí wàá yọ mífàrù yẹn lórí ẹ̀ tó gbé kalẹ̀ já àwòrán jùlọ ọkùnrin kan wàá bá a fakọ́ọ̀lù ó wá sọ fánàbí sọ́lá sọ́lá wípé ibnu kọ́tọ́lì mùtàálẹ́kùn bí àfitárì kààbà ibnu kọ́tọ́lì ó mọ̀ so mọ́ aṣọ kààbà ó mọ̀ jùlọ mọ́ aṣọ kààbà báyìí anabi sọ́lá sọ́lá anabi ní okotolo ẹ̀pádànù pẹ̀lú wípé ó so mọ́ aṣọ kààbà anabi ní ẹ̀pá tọ̀. So, Hadithi, yìí ká lè gbádùn ẹ̀ dáadáa ká má bàa ṣàbòsí sí àlàyé Hadithi yìí àti àwọn ìdájọ́ eléyìí tí ó kọ̀nẹ́tì pẹ̀lú ẹ̀ ìgbàláàyè yóò wà fún wa láti lọ sínú sunan trinity mo ti bá yín ṣe photocopy ẹ̀ mo ti ṣe dání àti àlàyé tí àwọn àfà tí wọ́n ṣe lórí ẹ̀ mo rò pé hadith yìí nìkan ò láàkà ó sì yé láti lo sinna tìrì tá a bá parí ẹ̀ pẹ̀lú gọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ a tún máa tẹ̀síwájú ó tún kẹnu dáadáa níbẹ̀ yẹn náà dùn ẹ̀ lálàáfíà sí nǹkan tó sáná dùn ṣùgbọ́n nítorí wípé alimami Bukhari àti Muslim a mọ̀ yìí pé mọ́jẹ̀mú kíkó àdìsí wọn jọ kò jọ tàwọn tó kù ní àwọn àfáàbù sunan àti àwọn mọ̀tánìk kọjọ́ nítorí wípé al-Bukhari wa Muslim àwọn ń ṣe ní dandan mọ́jẹ̀mú wípé ó gba àdìsí táwọn ó bá kó jọ sínú tírà méjèèjì tẹ bá fà á lọ tẹ fà á bọ̀ sọ̀híhù ni ó jẹ́ so àwọn tó sì kù wọn à ṣe ìṣirò ọ̀tún rẹ̀ àìṣe ìṣirò ọ̀tún rẹ̀ yẹn kò túmọ̀ sí wípé gbogbo àdìsọ̀ lọ́tún náà kò lálàáfíà o ó ti báyìí a rí inú àwọn àfúrọ́ọ̀dù àdìsí alì sunan tó lálàáfíà ju àdìsí Bukhari lọ a rí nínú àwọn àfúrọ́ọ̀dù àhàdíìsì al-musanid tí ó lálàáfíà ju àhàdíìsì Bukhari àti Muslim lọ àwọn Bukhari àti Muslim kọ́lọ̀ ọba àríkọ́lá kó bá ní sí wọn àwọn náà sọ fún ayé pé gbogbo àdìsó sọ yóò pátá láyé ẹ gbọ́dọ̀ mọ́ bá nu tí a wà wàhákàdà eléyìí ló fà á bẹ́ẹ̀ pé tá a bá rí àdìsí kan sọ yóò Bukhari bùkátà béèrè fún yí pé a tún lè rí àdìsẹ náà nínú àwọn síra mi tuntun tí ó sì lálàáfíà kíntàn yìí odó tí mọ Bukhari mú wáyé látọ̀dọ̀ anansi a tún á lọ wo inú Sunan Nasa'i hakim náà gbà wá àwọn tán gbà wá pọ̀ nínú àwọn sáàbù Sunan bákan náà abudawud náà gbà wá wọ́n ní kánà ya mufasi ananabi sallallahu lamma kánà ya mufasi makka kọ́ọ̀l aminu náà illa muratain wa arba wa arba'ata nafari uqtuluhum wa hin wajatumuhum muta'alliqina bi asari kaaba wọ́n ní anábì sallallahu alaihi wasallam ìgbà tó ṣí mọ́ta kọ́ọ̀l anábì sọ wípé aminu náà ẹ má dá àwọn èèyàn láàmú o aminu náà ẹ jẹ́ kí ọkàn àwọn èèyàn balẹ̀ o illa muratain àfi obìnrin méjì ọkàn wọn ò ní balẹ̀ lónìí o wà arba'ata nafari àfi ọkùnrin mẹ́rin wọ́n jẹ́ mélòó wọ́n jẹ́ mẹ́fà ànábì ní okotolóhùn ẹ̀pà wọn wà ń wàjá tòmóhùn mùtàlìkínà bí asáàrì káàbà kódà kẹ́ẹ̀rí wọn lẹ́ni tó so máa sọ káàbà ẹ̀pà wọn dànù lónìí o lá àmánà láhùn ìfọ̀kànbalẹ̀ kankan ò ní jẹ́ tiwọn lónìí kò sí fọ̀kànbalẹ̀ fún wọn òní wọn ó jèrè iṣẹ́ ọwọ́ wọn pẹ̀lú àwọn láabi ní ọlọ́kan òjọ̀kan tí wọ́n ti ṣe sẹ́yìn sí sàkáání ọlọ́run àti sàkáání ànábì àti sàkáání ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala. wọ́n ní lamakana ya mufasi maka amana Rasulullah sallallahu Alaihi wa sallam náà wọ́n nígbà tí ànábì sallallahu alayhi wa sallam tó ṣe conquest of maka tó ṣí maka. ànábì ti gbogbo àwọn èèyàn pátápátá ànábì fi wọn lọ́kàn balẹ̀ illa arba'ata nafari àfi àwọn ọkùnrin mẹ́rin wàmúratẹ́yìn àti obìnrin méjì wàkọ́ọ̀lì ànábì sọ wípé òkòtò lóhùn ẹ̀pà wọn wàyí wàjàtúmóhùn mùtàlìkínà bẹ̀sàlì káàbà kódà kó jẹ́ wípé ẹ̀rí pé wọ́n so máa sọ káàbà kí ló ṣẹlẹ̀ ní wípé káàbà fúnra rẹ̀ gbogbo ẹni tó bá ti wọnú kaaba ó ti dẹni ìfarabalẹ̀ máa ń dàkálà hó kánà àná ṣùgbọ́n béèyàn bá dáràn kan tí ọ̀ràn yẹn wá pèpè fún tí wọ́n ó ṣèdájọ́ fún yàn téèyàn bá lọ sí kaaba tó wá lọ jùlọmọ sọ kaaba tó kaaba téèyàn dì mọ́ yẹn kò wéèwù ìdájọ́ ọlọ́run tó yẹ kán implement léèyàn lórí kò dìlìtì ẹ̀ o kò dìlìtì rárá torí pé àwọn táwọn ẹbí sọ́là sọ́là ní kí wọ́n pa ì akọ́n wọ́n ti jẹ̀bi ikú ṣùgbọ́n Yorùbá sọ pé ẹni tọ́wọ́ rẹ̀ ò tí ì tẹ èkú dà kò lè béèrè ikú tó pa àbá àwọn eléyìí ló fà á tí ànábì sọ́là tó fi ṣe ìmúhàlù wọn títí tọ́lọ́wọ́n bá àlékọ́lá fi ní kí èkúdà kó bọ́ sọ́wọ́ anábì sọ́lá sọ́lá anábì ní gbogbo bí kíbi tẹ́ bá ti rí wọn ẹ pa wọn alákọ̀ọ́kọ́ Ikrima bun Abi Jahal nọ́mbà wánu ẹlẹ́ẹ̀kejì Abdullahi bin Khotton eléyìí tí a ka ọ̀rọ̀ rẹ̀ nú múdàtúlà káàmù tí wọ́n wá rìpọ́ọ̀tù ẹ̀ fún anábì à Abdullahi bin Khotton máa wà ní ó mọ̀ jùlọ máa sọ kàábà anábì ní ẹ padà nù ikirima bunu abi jahal abu jahal kan náà ni o ọmọ rẹ̀ ikirima anabi ni lónìí o ẹ bá ti lè pa abdullahi bunu kọtọl anabi tẹ bá rí kẹ pa makis bunu subaba makis bunu subaba bi sọd anabi tẹ bá rí ẹ pa ó mélòó abdullahi bunu saad bunu abi sarh ó ànábì ní tẹ́ bá rí wọn ẹ wọn. wàá mọ فأما عبد الله بن خطل فأدرك وهو مت... فأدرك فهو متعلق بأفصال الصحابة wọ́n ní عبد الله بن خطل ìgbà tí wọ́n rí wọ́n rí wípé ó so mọ́ aṣọ kàábà ó dúró mọ́ kàábà ó fẹ́ fi kàábà ṣe escaping route ó fẹ́ fi kàábà ṣe escaping channel tó náà mọ̀ pé òun ti jẹ̀bi ó ti jẹ̀bi ikú. فاستبق إليه سعد فاستبق إليه سعد بن حريث وني عفاوى سعيد بن حريث وني يعني تي اوهي مو òun fẹ́ ta lọ́fà òun nìkan kọ́ òun àti Ammar bin Yasir fasabakọ Sa'idu Ammaran ṣùgbọ́n àfáà Sa'id àwọn wọ́n sàn gun wọ́n sàn gun ju àfáà Ammar lọ Ammar bin Yasir lọ torí pé àfáà Sa'id ọ̀dọ́ làwọn so ìjọ́dọ̀ yẹn ó jẹ́ tí wọ́n sábà ẹ̀ẹ́ sàbẹ kejì yẹn ó jẹ́ kán sábà pàdé lọ́dọ̀ Ibn Khattab àfáàní wàkánà aṣábà rọjìláì pé àwọn ni wọ́n yọ jùjú náà méjèèjì fakọta làwọn ọ̀pá àfáà yìí wọ́n ti kí o wọ́n pa Ibn Khattab wà á máa màkìsù bùnú subaba wọ́n ní màkìsù bùnú subaba wọ́n ní fàdúrákà ọ̀nà fi soup àwọn èèyàn rí lọ́jà pàkọ́tà lóhùn ọjà náà ni wọ́n pa sí àásọ tí wọ́n ṣe o àásọ tí wọ́n ṣe o ọ̀ràn tí wọ́n dá gbogbo àná láàgbọ̀ o pẹ̀lú ògọ́ ọlọ́run àákàsí torí pé àwọn kọlọ̀rọ̀ sí àwọn ọ̀tá ẹ̀sìn kò sí nǹkan kan kulla yawm yatarassaduna al-islam wal-muslimin ojoojúmọ́ ni wọ́n ń ni wọ́n ń kẹ́sìn àwa mùsùlùmí ni wọ́n ń fura náà ń fura sí wa pé ẹ tún gbọ́ o wọ́n ti ti ṣẹlẹ̀ àwọn alùdí àyà àwọn propaganda àwọn oní propaganda gbogbo nǹkan kékeré báyìí ẹ ti gbọ́ social media ó ti kún lálálálálálá eléyìí kì í ṣe dídá pàákà bùbẹ̀ kó mọ torí pé ẹ má ti bẹ̀ fún ọ sílẹ̀ ọjọ́ ká mọ̀ kàdísì lọ. wọ́n ní ẹ̀rí ṣùbábà ní ti tẹ̀ mọ̀kísù búnú ṣùbábà fàdáráká ó ná sísù àwọn èèyàn lọ́jà fàkọtàlù ibẹ̀ náà ni wọ́n pa sí wàá mọ̀ ìkírímà wọ́n ní ìkírímà búnú àbí tó jẹ́ ọmọ àbú jahal farokib òun ta ó ta lọ ó lọ wọkọ̀ ojú omi fàṣọ́ bá wọ́n ní bó ṣe wá wọkọ̀ ojú omi yẹn ìjì bá bẹ̀rẹ̀ ìjì tó lágbára ìjì yẹn le gan ìgbà tí ìjì yẹn bá bẹ̀rẹ̀ fàkọ́ọ́lá asábù sẹ́fìnà àwọn tí wọ́n ní ọkọ̀ ojú omi wọ́n wá ń sọ wípé aklisu aklisu aklisu fàyínà ìlà fàyínà ìlà hátàkùn látúndínní àǹkùn ṣe àhùnà ẹ̀yin tẹ́ wà ní ọkọ̀ yìí àrọ̀ yín ẹ̀yàn ìkíláàsù láàyò ẹ ṣàfọ̀mọ́ àdúrà fún ọlọ́run ọba torí pé tó bá ní ìtẹ́ǹsìn kẹ tó wọnú ọkọ̀ ojú omi yàtọ̀ sí ọlọ́run ọba Allah kò lè gbà yín lẹ̀ nínú ìjì tó ń fẹ́ yìí o tó bá ní nǹkan ní ìtẹ́ gbójúlé lẹ́yìn ọlọ́run ọba Allah kò lè là yín lónìí nínú wàhálà tá a kó sí yìí o nítorí náà ẹ ṣàfọ̀mọ́ àdúrà ẹ ṣàfọ̀mọ́ rẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan kẹ́ ẹ má pa nǹkan kan míì pọ̀ mọ́ nínú àdúrà fàkọ́lá ìkìrìmà ìkìrìmà wàá sọ wípé wọlọ́hì làyín lámú yà ó ní wọlọ́hì làyín lámú yànjú ní filbahari ilàlìkìlá ó ní kò sí nǹkan kan tí ó lè là mí níbi wàhálà tí mo kó sí lórí omi tí mo tún sáwàyè àfi kí n ṣàfọ̀mọ́ àdúrà fún ọlọ́run ọba àlekọlá láyìn náà jí ní ìfìlbárì rẹ́rùhù ìgbà tí mi sí lórí ọkọ̀ ojú omi náà tí wọ́n àlórí lẹ́lẹ̀ mo nígbàgbọ́ yí pé kò sí nǹkan kan tó lè là mí ju kí n lọ o ju ikhlas kí n ṣàfọ̀mọ́ ìjọsìn fún ọlọ́run ọba nínú jíjí rẹ̀ bẹ́ẹ̀ sí sàkání ọ̀dọ̀ rẹ̀ ó wá sọ̀rọ̀ ó wá ní aláhùmọ̀ ìdọ́lọ́run ọba inna laka alayya ahadan mo ní àdéhùn tí mo bọ́ ọ gbé ó ń sọ fọ́lọ́n bẹ́ẹ̀ mo ní àdéhùn tí mo bọ́ ọ gbé in anta àfọ́ìtà ni ní mọ́ ànà fi yìí tó o bá lè là mí kúrò nínú fìtínà yìí gbogbo àti ń sọ̀rọ̀ yẹn atẹ́gùn yẹn ń fẹ́ ó ń gan-an ó ń omi ó ń ṣe bíi pé ìjì yẹn ọkọ̀ ojú omi àti gbogbo àwọn tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjìyẹ fẹ́ bì wọ́n dànù ìkírímà wa ń sọ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala yìí pé tọ́ ọba ti lè là mí wàhálà yìí á ti muhammadan sallallahu màá lọ bá ànábì sallallahu sallam hatta adọ̀ha yadi yadaya ti títí tí ànábì sallallahu alayhi wa sallam falajidannahu afuwan karima màá sì bá ànábì pàdé ní ẹni tí yóò ní àánú mi lójú tí ó sì tún kẹ́ mi fa aslama fa aslim màá sì gba islam wàá mọ abdullahi ibn saad ibn abi sarh wọ́n ní abdullahi ibn saad ibn abi sarh tóun náà jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin wọn fàyínàhù ìkítàbà inda Usman bin Affan ó sá pamọ́ sọ́dọ̀ Usman bin Affan a sì mọ̀ pé Usman bin Affan tàbí pàtàkì ni ṣùgbọ́n Abdullahi bin Abi Sarhi yìí ilé Usman ló lọ sáwọ̀ ibẹ̀ ló sá pamọ́ sí torí pé ànábì sọ́là sọ́là ànábì náà sọ lórí orúkọ rẹ̀ tẹ́ ẹ bá rí ẹ pa tẹ́ ẹ bá rí Ibn Khattab ẹ̀pá tẹ́ ẹ bá rí Ikrimah ẹ̀sìn kí ni o ẹ̀pá tẹ́ ẹ bá rí Makis ẹ̀pá àtobìnrin méjì ló ti àwọn obìnrin yẹn náà àáfọ̀ tí wọ́n ṣe o àáfọ̀ ẹ̀ṣẹ̀ wọn tó fi jẹ́ wípé ikú ló tẹ́ ikú ni ìyà ẹ̀ṣẹ̀ wọn. wọ́n ní arákùnrin yìí tí a pè ní abdullahi ibn sábùn àbí sárhì ó sá pamọ́ sọ́dọ̀ usman ibn affan ọlámà dá rasulullah sallallahu alaihi wasallam annasa ila al-bay'a ìgbà táwọn ẹbí wa sọ pé sọ ó yá o ẹ wá gba bẹ́yà o nígbà náà sọ wípé gbogbo ẹni bá ti wà ní kaaba ó ti ẹni ìfọ̀kànbalẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ò bá ti nawọ́ ìdà tí ò gbọ́wọ́ ìdà sókè tí àwa mùsùlùmí ó dẹni ìfọ̀kànbalẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá wọlé Abu Sufyan ó dẹni ìfọ̀kànbalẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá wọlé ara rẹ̀ tó tilẹ̀kùn mọ́rí fúnra rẹ̀ tí ò jáde pé àwọn dà ájọ ran alẹ́ mọ́ lónìí ànábì ni kò sí nǹkan tá a fẹ̀lẹ̀ kankan wọn sínú wọn àfàwọn mẹ́fà táwọn ẹbí dakọ̀ yẹn. arákùnrin yìí ìkútàbà ìdá Usman ọ̀dọ̀ Usman ló lọ sápamọ́ sí torí pé Usman bùnà fà àti arákùnrin yìí ọmọ ìyá ni wọ́n nínú jíjọjọ fúnni lọ́mú mọ̀mọ́ arákùnrin yìí wọ́n fún Usman bun Affan lọ́mú mọ̀mọ́ arákùnrin yìí àwọn ni wọ́n tọ́jú Usman bun Affan òun sì ti rí wípé ìtànàbí sọ yẹn táwọn sàbí bá rí òun tí kì í bá ṣe wípé ẹni tó jẹ́ àkóhù fírùdọ́ òun ló ń lọ sápamọ́ sọ́dọ̀ rẹ̀ wọ́n pa òun ṣáá ni tó fi ta lọ sọ́dọ̀ Usman bun Affan Usman gbàtà mi wà sọ pé tọ̀ ẹbọ́ tanú lé o gbogbo wọn fẹ́ gba bẹ́ẹ̀ àkọ́bọ́ ta usman wa mú dání wá sọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam fakọ́ọ̀d wọ́n ní ìgbà tí usman wà á dọ́dọ̀ usman ní ya rasulallah ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run báyé abdullah jẹ́ kí abdullah jẹ́ kó gba bẹ́ẹ̀ lọ́wọ́ ó ń sọ fún ànábì sọ́lá kan pé ànábì arákùnrin yìí ẹ jẹ́ kó gba abẹ́yà lọ́wọ́ yín wọ́n ní fàrọ́fà ara sàhù ànábì wá gbójú rẹ̀ sókè ànábì wo arákùnrin yìí fànàzọ́rọ̀ ilé yìí bàtà nàbí gbójú sókè ànábì wá wò nígbà tá ànábì wò sàlàtà ànábì wò lẹ́ẹ̀mẹ́ta ànábì gbójú sókè ó wò ó tún dojú bolẹ̀ ó tún wò ó tún dojú bolẹ̀ ànábì tún wò ó tún dojú bolẹ̀ ànábì ṣe bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta kullu dhalika yaba gbogbo ìgbà tánàbí ń gbórí sókè tó ń gbórí lọ́nà yẹn ànábì ò tí ì yọnu ìpè à sí ọkùnrin ó ti jẹ̀bi kó kù ṣùgbọ́n ògbà yẹn ànábì kọ̀ ànábì ò gba bẹ́yà lọ́wọ́ ànábì ò jẹ́ kó gba bẹ́yà lọ́wọ́ òun. bàbá yáà wù bàdà sàlàsì lẹ́yìn ìgbà tí ó délẹ̀ kẹta ànábì wa náwó wa gbàgbé àlọ́wọ́ ànábì sallallahu alaihi súnmọ́ akbala al-ashabi bàtà níbi wa gbàgbé àlọ́wọ́ rẹ̀ kan tánàbí ni wọ́n fi tó gba abẹ́ àlọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì wa dojúkọ àwọn sàbí ànábì ní amma kana fikum rajulun rashid ànábì sọ fún àwọn sàbí pé pé kò sí ẹni tí ó lanú nínú yín ànábì dojúkọ àwọn tàbí ànábì sọ pé ṣé kò sẹ́ni tó lanú nínú yín ànábì sọ fún wọn bẹ́ẹ̀. yakumu ila hadha haythu ra'ani kafaftu yadayya an bai'ati ṣé ẹ pé ìgbà tí wọ́n ti ní kí n gba kí n jẹ́ kópa bẹ́ẹ̀ àlọ́ mi sí ni ìfi náwó òun ṣé kò yẹ kẹ́nìkan ti sùúrù mọ́ nínú yín kẹ́ ẹ sọ orí ẹ̀ kalẹ̀ lẹ́yìn sọ́lá sọ́lá sọ́lá ànábì ẹ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ ti kẹ́ ẹ ti bò ó nígbà tí mi ti náwọ́ tó gbogbo àbí àlọ́ mi rẹ̀ ànábì ní pé kò sẹ́ni tó lè dí pẹ̀lú rẹ̀ nínú yín ànábì sọ̀rọ̀ pàdé rẹ̀. haythu ra'ani kàfáàtù yẹ̀dẹ́yẹ àǹbẹ̀ àti fàyẹ̀kùtùlàhùn nígbà tó ti di pípín mi náwọ́ ó yẹ kẹ́ nìkan ti dé ní kó sọ orí rẹ̀ kalẹ̀ lọ́rùn rẹ̀ fakọ́ọ̀lù àwọn pàdé wa ní wà má yudrina ya rasulallahi ma fi nafsik rí ànábì kí ni nǹkan tí ó fi mọ̀ wá pé n ti ń bẹ lọ́kàn rẹ ní ká ṣe kò sí àti tó o bá sọ̀rọ̀ pé ẹgbẹ́ orí ẹ̀ kò sẹ́ni kan tí ó gbà bẹ́ẹ̀ fún ní òní kò dẹ̀ sẹ́ni kankan tí ó bá ti pẹ̀ wọ́n ní à àwọn ò lè ṣe bẹ́ẹ̀ torí pé àwọn ò mọ tí ń bẹ lọ́kàn ìwà ànábì sallallahu alaihi wa sallam ànábì wa sọ wípé ànábì ní bàtàwọn sàbí tán sọ̀rọ̀ yìí wọ́n ní allah aumata iléiná bí ainik ànábì pé o wá fojú bá wa sọ̀rọ̀ ní ebó o fojú bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà à ń wòye pé ṣé kìí ṣe pé bó ṣe ń wò wáhùn bó ṣe ń wò wáhùn ó yàtọ̀ sí nǹkan tó fẹ́ kí ká ṣe fún ọkùnrin yìí kọ́ọ̀l ànábì wa ní innahu la yanbaghi li nabiyyin an yakuna lahu kha'inatu a'yun ànábì ní kò lẹ́tọ̀ọ́ fún ànábì kankan kó jẹ́ wípé n tí ń bá ń bẹ ní ojú rẹ̀ yóò yàtọ̀ sí nǹkan tí ń bẹ nínú ọkàn rẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run nínú àwọn kàfọ́ ìtànábì àwọn àbíyá nínú àwọn kàfọ́ ìtò wọn ò pé láìsàláwù kọ́ iná ta ààyè wọn ní in tó tẹ́pa sójú àtọkàn lára kò sí lára wọn in tí bá ń bẹ lójú wọn náà ló wà lọ́kàn wọn àwọn ànábì ọlọ́run bá wọn ò ní sọ̀bẹ tìlú in tí ń bẹ nínú wọn ẹ̀rí lójú wọn in tí ń bẹ lójú wọn náà ní bẹ nínú ọkàn wọn ìkìláàfin náà tajmáìn àtọ̀tà àwọn èèyàn tí tó kù náà àwọn ẹ̀dá ọlọ́run ọba subhanahu wa ta'ala afáàfà ibn abdulwakos ọ̀nà gba hadith wa gẹ́gẹ́ bí alimami anasai ni wọ́n ti gbé jáde bákan náà àfáàwà Abu Dawud àwọn náà gbé jáde bákan náà àfáàwà Hakim àwọn gbé jáde nínú al-Mustadrak ala Sahihayn àwọn náà gbé jáde ń bẹ. nínú àlàyé hadithi ibẹ̀ láti gbọn ẹ̀ṣẹ̀ tí àwọn tí anabi sallallahu alaihi ń dákọ pé pẹ̀lú ògo ọlọ́run tásìkò bá tó àpò wọn pẹ̀lú sákẹ́rẹ́ tó ń bọ̀ pẹ̀lú ògo ọlọ́run ṣùgbọ́n àdìsí pẹ̀lú ògo ọlọ́run bó ti mọ ní péjì mẹ́rin gbogbo ẹ̀ lákàtà á sì tù pẹ̀lú ògo làkọ̀dẹ̀ azàlọ́hù azàwàjálá nàbí yahu sallallahu alayhi wa sallam ní ọlọ́run ọba àlekọ́lá ó ti buyì fún ànábì wa muhammad sallallahu ó sì gbé ànábì ga bákan náà áádà ilà makkata ànábì padà sí mọ́kà muntasiran ní ẹni tí orí àná ti gbà lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala fatihan laha lẹ́ni tí ó ń wọ mọ́kà pẹ̀lú pé ó ṣí mọ́kà bada an akhrajuhu minha lẹ́yìn ìgbà tí àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ kùrẹ́ṣí tí wọ́n ti lé ànábì sallallahu alaihi wasallam jáde ní ìlú mọ́kà. وقد ضرب رسول الله صلى الله عليه وآله وسلم أروى الأمثال في هذا الفتح العظيم وانا النبي صلى الله عليه وسلم ànábì fi àpèjúwe tó ga ànábì fi lélẹ̀ ní ọjọ́ tí wọ́n ṣe fatihu Makkah ويكفي فيه تواضعه ومسامحته لأهل مكة الذين كانوا من أشد الناس عداوة له wọ́n ní nínú àwọn kan ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi ànábì ṣe kò ń gẹ́ pẹ̀lú wípé ànábì fi àpèjúwe àti àpẹẹrẹ tí ó dá gẹ́gẹ́ bí aṣáájú tó fi lélẹ̀ òun náà ni wípé in ti ń jẹ́ ìtẹríba àti ìlàmójúkò ànábì sọ́làsọ́là ànábì dìsí rẹ̀ ń jọ́nà àti ìlàkà àwọn èèyàn ànábì sọ́làsọ́là ànábì dìsí rẹ̀ lọ́jọ́ fún àwọn ará mọ́kà àwọn ìwé tí wọ́n ń kọ ìtàn kalẹ̀ wọ́n jẹ́ kó yá wípé àwọn èèyàn tí wọ́n ń bẹ ní mọ́kà lọ́jọ́ náà gbogbo nǹka wọn adádù sùkánù mọ́kà àmọ́ìsí wọn lé ní wọn dín ní twelve thousand láwọn sùkánù mọ́kà tó wà ní mọ́kà nínú twelve thousand yẹn wá ní ànábì wá dá ọkọ èèyàn mẹ́fà ọkùnrin mẹ́rin obìnrin méjì wípé wọ́n jẹ̀bi ikú tẹ́ ẹ bá rí wọn ẹ pa wọn dànù. inú twelve thousand tí ń gbé mọ́kà ànábì dákọ èèyàn mẹ́fà inú èèyàn mẹ́fà yẹn gan àwọn mẹ́fà gan kọ́ ní tún pa ànábì tún sá mọ́ ha àwọn ẹlòmíì ó sá mọ́ ha ọkùnrin méjì ó sì sá mọ́ ha obìnrin kan ó mì pé inú mẹ́fà yẹn wọ́n pa mẹ́ta wọ́n tún forí jìn jìn mẹ́ta. ànábì sọ́làsọ́lá ànábì ó display in ti ń jẹ́ àánú àti ìlàmójúkò torí pé ìsìláàmù ní ẹ̀sìn ìjọba náà ìjọba lẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tó bá ti árọ́dọ̀ ẹni tí ó jẹ́ olórí ó ti yé ó ti jẹ̀bi ikú torí pé bí ìlú wa ni ọ̀dà bí ìlú wa bá dáa ni gbogbo àwọn rándanrandan táwọn èèyàn máa ń ṣe pẹ̀lú àwọn president ló ṣàmìlà ẹ̀ lè dán nínú ìlú onílùú pé ẹ̀yin kan ẹ̀ ń ṣe skit àbí ṣe skit náà lẹ́ ń pè ẹ̀ ń ṣe prank ẹ̀ wá ẹ̀ wá gbé orí Tinubu ẹ̀ gbé sí ara ẹni tó jẹ́ arọ àbí ẹgbẹ́ sí ara ẹnìkan tó ró tó wẹ̀ tó wá lọ ń tọrọ gàrí ní ṣọ́ọ̀bù tó ti ń ta gàrí ẹ ń bá dàn wò yóò dàn tán ẹ ń bá dàn wò ó ṣe kí ni o yóò dàn tán ìmọ̀ yẹpẹrẹ àwọn olórí nínú àwọn kùrúdù tẹ́ ẹ mọ̀ yẹpẹrẹ olórí bí ìgbà tẹ́ bá jáde sí wọn náà because ẹ ń sọ fún àwọn awam ẹ ń sọ fún àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tó kù yìí pé à àwọn eléyìí wọn jámọ́ kankan o ẹ̀ ń yẹpẹrẹ wọn lójú àwọn tí ọlọ́run ọba àlíkọ́lá kó ìdánu wọn sí lọ́wọ́ ẹ̀ ń yẹpẹrẹ wọn tó súntọ̀ wọn ẹ̀ ń hà òhà náà súntọ̀ wọn ẹ̀ ń wíkìn ìjẹ́ olórí wọn òun lẹ́ ń sọ di òun lẹ́ ń yàkàyàkà yẹn so anabi sọlá sọlá anabi ni president gbogbo ti ń jẹ́ àgbáyé Islam gbà náà ẹnikẹ́ni tó bá gbógun ti ànábì ọlọ́run ní gbógun ti ẹni bá ti gbógun ti islam ẹ̀sìn ọlọ́run ní gbógun ti ànábì tọ́lọ́run sì ránṣẹ́ ní gbógun ti tó kí ànábì sọ wípé àwọn èèyàn báyìí wọ́n jẹ̀bi kú á kọ́ wọ́n ti jẹ̀bi kú náà nìyẹn bó ti rẹ̀ pé tí wọ́n ti tán ti jẹ̀bi kú á padà ká o òjì ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ mú dání gbogbo àwọn kọlọ̀rọ̀ sí tí wọ́n bẹnu àtẹ́lu islam tó bá ti gbọ́ pé Islam gbẹ́dàjọ́ kankan lórí pé ẹ̀lọ́pàá lágbájá kò sẹ́ni tí wọ́n pa ní Islam tó jẹ̀bi kò sí. kì í dẹ̀ ṣe bídíà torí pé a rí àkọọ́lẹ̀ náà lọ́dọ̀ àwọn kiri yó wọ́n ní nínú ìwé tiwọn náà wọ́n ní Jésù sọ wípé gbogbo ẹnikẹ́ni tí kò bá fẹ́ kí n lo ìjọba mi lé òun lórí ẹ wọn wá síbí ìkí pa wọn níwájú mi ó wà ń bẹ̀ ó wà nínú ìwé àwọn kiriyó ó wà ń bẹ̀ pé wọ́n ní Jésù sọ pé gbogbo ẹnikẹ́ni tí ò bá fẹ́ kí ìjọba mi kí n lò lé òun lórí ẹ mú wọn wá síwájú mi bí ẹ pa wọ́n kò sọ pé ẹ mú wọn wá sí báyìí ẹ fún wọn ní cup of tea àbó sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ Luke chapter nineteen verse twenty seven. ó wà ń bẹ̀ Luke chapter nineteen verse twenty seven wọ́n ní Jésù sọ wípé gbogbo ẹnikẹ́ni tí ò bá fẹ́ kí n lo ìjọba mi lé òun lórí kò lè má rí bẹ́ẹ̀ nítorí pé súrútọ̀ tó wà fún níjọ́ náà lọ́hùn òun náà ni gbogbo olórí gbogbo àwọn ọmọ Ísírẹ́lì pátápátá gbogbo ẹni tí ò bá ti wà háàdì ń lè fúnkùnmí yìí ó ti dáràn ó ti jẹ̀bi kú gbọ̀nsọ́ ọba ti gbà fún ó mì pé òun against ẹ̀ ni tó bá ti ní against ẹ̀ òun ṣe ìháànú òkúmọ̀ rẹ̀ nìyẹn so o ti ní wà eliminated kan dídì kẹ́kọ̀ọ́ lórí ilẹ̀ sọ́lásọ́láwọ́ so eléyìí lẹ́sẹ̀ dára ọba kì í ṣe nǹkan tuntun náà so Anabiwa Muhammad ọlọ́run bá ká púpọ̀ fi ń jẹ́ àánú àti ànábì fi ó fi hàn wàfi hadal hadith àfáà nínú hadith tààkà yìí àfáà Sa'd bin Abi Waqqas ilé ìrìwáyà ti Nasa'i ni wọ́n ń sọ àti kó nínú múdásílà káàmù torí pé eh, ètò ànúmúdásílà káàmù ìgégé kan pé faktulúhù onímẹ́mẹ́ ṣùgbọ́n tá a bá kà bá ń sáàwọnú ùsùlù àlàyé yẹn gangan alimọ́ understand it. lamma kana fatu Makkah nígbà tí ànábì sallallahu alaihi wasallam ṣe fatu Makkah wa kana fi sanati samani lil hijra wọ́n ní fatu Makkah wáyé ní ọdún kẹjọ hijra a'adda an-nabi sallallahu alaihi wasallam asharata alaf muqati àwọn ọmọ ogun 10000 ni wọ́n tẹ̀lé ànábì láti ìlú Madina wọ ìlú Makkah adẹ̀sọ̀lá fún wa pé àwọn sùkánù mọ́kà ń gbà náà ìsanjọ́ ayé pé wọ́n di twelve thousand lọ tẹ̀mọ́ yìí pé àfúnjẹ nìyẹn àbá àfúnjẹ kọ́ọ̀nù fún àwọn ọmọ ogun ten thousand wọ́n wọlé lọ bá àwọn èèyàn twelve thousand àbẹ́ẹ̀rí kò sí nǹkan tí wọ́n ó ṣe torí pé kí ni o ọwọ́ àwọn mùsùlùmí ti tẹ ìkúdà ten thousand wọ́n wọlé lọ bá àwọn èèyàn twelve thousand ẹjọ́ kò jẹ́ o. <laughs> ṣé tánà bídà tí ò ní jókòó jẹ́ ọ̀ọ́kàn fi kú ṣe fàjẹ́ kò sẹ́ni tán je tí ò ní jókòó jẹ́ torí pé àsìkò tó láwọn balẹ̀ lọ́hùn ti tẹ ikuda. dà. àfààní amana rasulu sallallahu alayhi wa alihi wa náà ànábì gbogbo àwọn èèyàn lọ́kàn balẹ̀. àtọ́hún al'amán nílẹ̀ kọtù ànábì sọ́lá sọ fún pé kò sí wàhálà tí ó ṣẹlẹ̀ fún ikú kankan ò ní pa yín kò sí kú lójú yín ẹ fọkàn balẹ̀ wàkọ̀dì já àfi rìwàyá ti annahu sallallahu alaihi wasallama kọ́lá láhùn wọ́n náà rìwàyá ti ní ẹgbẹ́ bá sinmi ọ̀kọ́lá àfàlà àdìsí wọ́n sì jámù rìwàyá ti lórí rìwàyá tó bá ń sọ̀rọ̀ lórí kíkọ̀ kan ò ní mẹ́yọ kan ó sì jámù turuku rìwàyá ó ti ó sì sábúrú rẹ̀ òun náà ló fi conclude sí kùlásọ́ọ̀tù yìí tí gbogbo ìtàn yẹn ṣe kí ni o tó ń sọ eléyìí a ti ṣàlàyé rẹ̀ síwájú láìmọye ìgbà ànábì sọ́là sọ́là sọ́nà rẹ̀ láti ní pé man alkọ́ọ̀sì láhà fọwọ́ àmì ẹni tó bá di ìdá rẹ̀ sílẹ̀ tó lòun ò bẹ́ ní kankan dà lónìí kò sẹ́ ẹni tó bá fa wàhálà o. bákan náà wà máa ń dákàlà dára àbí sufiyan àbí sufiyan ẹni tó bá wọnú ilé àbúsù mùjálàbí pé ó kàn wọnú ilé àbútù fìyà lásán kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sọ fàwọ́ àmì ànábì ní ẹni ìfọ̀kànbalẹ̀ ni ọmọ ń dákàlà mọ́jídá fàwọ́ àmì ẹ ń bá wọn mọ́sálásí wọ kàábà ẹni ìfọ̀kànbalẹ̀ ni o wàmọ́n aglakọ̀ àléyìí bẹ́ẹ̀táhù fàwọ́ àmì ẹ ń bá tilẹ̀kùn mọ́ rí nínú ilé rẹ̀ kò sẹ́ni kankan tí ó lọ bá fa wàhálà kankan o irúfẹ́ ń tọ̀ wọn ẹni ìfọ̀kànbalẹ̀ ni o. àfáwà sáàd kọ́lọ̀ kó bá sí wọn wọ́n ní ilá àrùbáàtà nafar àfihàn mẹ́rin ayé ìtẹ́sínà rasulullahi sallallahu alayhi wa sallam fihim bí afábì anábì yọ àwọn mẹ́rin kúrò nínú gbogbo àwọn pé man fàlà hádá fàwọ́ àmì man fàlà hádá fàwọ́ àmì anábì yọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá a sọ yìí anábì yọ wọn kúrò níbẹ̀ àtàwọn obìnrin òkòtò lóhùn ayé àwùlá ìsìta àwọn mẹ́fẹ̀ẹ̀fà ẹ̀ṣẹ̀ kí ni o ẹ̀pà wọn wàáyí wàjà tó múhùn mùtà alìkínà bí àṣàrí kaaba kódà tẹ ẹ bá rí wọn tí wọ́n bá dìrọ̀ mọ́ aṣọ kaaba ànábì ní ẹ̀pà wọn ìtumọ̀ mùtà alìkínà bí àṣàrí kaaba ní pé musta'izina biha min al-qatl wọ́n wá ààbò lọ sí ara kaaba pé tọ́mádìrọ̀ mọ́ kaaba àwọn sì pé kò sẹ́lẹ̀ nǹkan tó ṣe kí ni o tó lè wá pa àwọn kódà káwọn ẹbí pàṣẹ pé kán pa àwọn táwọn bá ti dùrọ̀ mọ́ káàbà kò sẹ́ni kankan tó lè wá sọ fún òun àwọn ṣe kankan níwọ̀n lẹ́yìn ìgbà tó ti jẹ̀bi ikú ṣùgbọ́n ànábì sọ́lásọ́lá ànábì wulẹ̀ ti sọ wípé wàláwó tààlàkú bí àtàrí káàbà kódà kí wọ́n dùrọ̀ máa sọ káàbà tẹ́ ẹ bá ti rí wọn ẹ pa wọ́n tọ́ nígbà táwọn ẹbí wa níbi kan pa wọ́n kí ni ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ kí ni wàhálà tí wọ́n dálẹ̀ tó fọ́ ajẹ́ wípé ọjọ́ tí gbogbo ọkàn àwọn èèyàn ń balẹ̀ inú ìpayín kèké làwọn wà pẹ̀lú ògo Ọlọ́run tó bá di tó bá di ìjòkó tí ń bọ̀ Ọlọ́run bá lè